mo rí nàìjíríà ní ọwọ́ ọlọ́run wọn yóò gbé sókè báyìí. I saw Nigeria in the hands of the Almighty God heaven and earth. ó bínú carry Nigeria was ó fọ́ Nàìjíríà mọ́lẹ̀. and it crash landed Nigeria. yíyá sì pín yẹ́lẹ́yẹ́lẹ́. and Nigeria was scattered into pieces. amen. amen. ó wá pín lónírúurú. and it was divided into various. àwọn ẹ̀sìn mú ohun tó fi ń pa ìwé rẹ́. and the hands took eraser. ó pa Nàìjíríà rẹ́. and it erased Nigeria. Ó kọ orílẹ̀-èdè mìíràn síbẹ̀ ṣùgbọ́n mi ò mọ̀. It wrote another nation which I could not know. Ẹran kejì mo rí oòrùn tó yọ. The second mission I saw a sun. Wọ́n pe ní oòrùn òdodo. And it was called the sun of righteousness. Oòrùn yẹn sì wọ̀ lójijì. And the sun set all of a sudden. Láti inú ẹran lolúwa ti sọ fún mi wípé. And God told me. Tí oòrùn òdodo bá wọ̀ ní Nàìjíríà. If the sun of righteousness come down in Nigeria. Ìyà yóò jẹ wá púpọ̀. And we are going to suffer a lot ìran kẹta. the third vision. amen. amen. please everybody pay attention to a little boy called David. gbogbo ènìyàn ẹjọ tẹ́tí sí ọmọdé yìí. A young man saved from garage. Ọ̀dọ́mọkùnrin tí a tẹ̀ láti ibùdókọ̀. Without wisdom of men. Láì ní ọgbọ́n ènìyàn. To lis ten. Ẹ̀jẹ̀ kan gbọ́. Ìkìlọ̀. Warning nínú ìran kẹta. Of the third revolution. Ẹ̀yin Kristẹni Nàìjíríà. You Christian in Nigeria. Tí bá gba ọ̀rùn òdodo láàyè láti wọ̀ lórí orílẹ̀-èdè. If you allow the son of righteousness to go down in this nation. Ìyà ó jẹ gbogbo wa. We are going to all suffer. Tí òdodo Kristẹni bá ti collapse. If the righteousness of Christian has been collapsed. Ọ̀tá máa ń lágbára lórí wọn. The enemy will prevail or have over them. Ohun tó ṣẹlẹ̀ sí gbogbo wa ní orílẹ̀-èdè ni pé. What happened to all of us in this nation? Òdodo sùn kúrò ní ìgboro wa. Righteousness has fallen or collapsed. Sí òdodo lórí pẹpẹ. There is no more righteousness in the church. Sí òdodo nínú ìjọ. No more righteousness in the church. Òwe Yorùbá wá ṣẹ mú wa lára. And Yorùbá did come to pass. Olóòótọ́ ìlú ni òṣìkà ìlú. The righteous one in the city is the wicked one. Gbogbo adé sọ òdodo ẹ̀ ń gbìyànjú láti pé ká ẹnu wa mọ́ speaking the truth, you are trying to silence us. I know something on the Facebook this week. Somebody said, Daddy, easy, easy mo sọ mo mí ni. But what I said I mean it. Tí o sọ ní sọ gbangba. I cannot talk in the secret I cannot say it in the public. Mo pé nọ́bẹ̀ record gbogbo ohun tí mò sọ. I don't want yes saying. Mi ò fẹ́ irọ́ àti wọ́n ní wọ́n pé ni mo fi ń lo smart I don't want lie and yes say that's why I'm using Anybody Anybody talking around me is on record. Ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ láyé káàbí àti kálẹ̀. Whatever I'm saying kò ní ìdíkan ṣe àwa gbé sọ fún ọ. Ohun gbogbo tí mò ń sọ you don't need to be told. Ìrànlọ́wọ́ Kristi the help of the Christian. Wọ́n mo bá fi encourage wa rèé. But my word of encouragement was. Àkọ́kọ́ ni pé kí gbogbo àlọ́ jí ìjí òdodo. First that we should go and revive. Gbogbo àdàkùnrin wa ní Kristẹni lórílẹ̀. All of us we call ourselves Christian in this nation. Owó àti pa. We are after money and position. Òdodo ṣubú kúrò nínú ìjọ. Righteousness are falling away from the church. Òdodo ṣubú kúrò lórí pẹpẹ. Righteousness are falling away from the pulpit. Òdodo ṣubú kúrò lágbolé kọ̀ọ̀kan. Righteousness are falling away from the church. Òdodo ṣubú nínú ayé àwọn ènìyàn. Righteousness are falling in the life of people. Ẹnìkejì ń tan ara wọn. The neighbors are deceiving themselves. Olùṣọ́ àgùntàn méjì rọ́nà fi ń bá. Two pastors relating together with lies. Olórí ń fi ẹ̀tàn bọ́ ọmọ ẹ̀yìn lò. The leaders are relating with the followers in lies. Ẹ̀tàn náà tan olórí. And the Gbogbo ìwé ìròyìn wa lórílẹ̀‐èdè ó kún fún irọ́. All our newspapers are full of lies. Wọ́n náà pa ẹnìkan lọ́nà rẹ̀ lọ́sẹ̀. Somebody was killing along the Ọ̀rẹ́ express road. Secretary to government ló ní àmúrọ̀bà. And the secretary to the government said he was still amuraba. Àwọn tí wọ́n attack wọn ní kì í ṣe amuraba pé Fulani ló attack. Though the victim said it was ìjọba ń parọ́. amuraba for Fulani. Ilé ẹ̀rọ tẹlifíṣàn ń parọ́. Government was lying media was lying. Rédíò ń parọ́. Rédíò. Tó bá lélẹ̀ tó ṣòótọ́ náà àwọn rédíò wọ̀nyí. Yes, anyone that say truth ìjọba nìkan lọ ti pa. the government will ask them to go and shut them up. a ń fi èké ń tu ayé ara wa. we are using lies to every kind of òdodo ní gbé orílẹ̀-èdè lékè. Righteousness exalted a nation. Orílẹ̀-èdè tí òdodo rẹ̀ bá ti ṣubú. Any nation that righteousness has yóò ṣubú náà ni. will fall as well. ni mò ń sọ lórí Nàìjíríà. Only one thing I'm laying emphasis on today. sọ. And I will continue to say. Adetaja ló sọ nígbà tó visit Nàìjíríà. Adetaja said Nigeria. Nígbà tó jẹ́ Prime Minister UK. When she was Prime Minister of the United Kingdom. Ẹ ti kú ní ìsìn. The woman is dead now. Nígbà tó wá sí orílẹ̀-èdè. When she came to this nation. Tó gbogbo ìṣe wa. That look at all our things. Ó Nigeria is an artificial country. Ó ní jẹ́ orílẹ̀-èdè tí a tọ́ wé ènìyàn ṣe. Built on faulty foundation. Ṣàgbé lórí ilẹ̀ tí ó tọ́. Proper structure. Láì ní ìpìlẹ̀ tó fìdí múlẹ̀. Ó bẹ̀ ṣe rí gan nìyẹn. And that's how it is. I keep on saying it. Mò ń sọ. Nigeria is an artificial country. Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tí a tọ́ wé ènìyàn dá. Gbogbo ẹnu ni mo fi sọ láì ibo láǹfààní ní gbangba máa sọ bẹ́ẹ̀. you are privileged to say publicly I will declare. Nigeria is an artificial country. Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tí a tọ́ wé ìlú built on faulty foundation. àti lórí ìpìlẹ̀ tí kò dá. without proper structure. láì ní àwọn ìgbékalẹ̀ tó dáa. and we patching it. Àṣẹ ń mọ Ìgbé tá a bá fi tán mọ́. Any house we use to turn it down. Ìrì ló máa wo kalẹ̀. Definitely deal with collapse. Òdodo ní gbé orílẹ̀-èdè lékè. Righteousness exalted the nation. Irọ́ làwa fi ń kọ́ orílẹ̀-èdè. We using lies to build our own nation. Kò sígbà tí ò ní wó. There is no way we no collapse. Ọgbẹ́ ènìyàn ò lè tó ìlú. The wisdom education of one cannot Ọgbẹ́ ènìyàn ò lè tó ìjọ. The wisdom of one cannot have a church. Kristẹni kì í ṣe pé mo kàwé. Christian is not about education. Ìwé ta. Education is true. Ṣùgbọ́n bíbélì pé ìwé a máa pani ẹ̀mí ní sọ ní díà. The spirit of quickeness. Amen. Amen. Now, gbogbo ọgbọ́n ènìyàn. All the wisdom and philosophy of man. Kò ayé kò tó orílẹ̀-èdè. And all arrange this world or nation. Àwọn professor lórí economics ò níye. The professor on economics are numerous. Wọ́n lè yanjú economic in Nigeria. They cannot settle the economic problem of Nigeria. Ìkànnú ọ̀jọ̀gbọ́n economics lórílẹ̀-èdè. One of the eh, economics. only Nigeria economics a galloping economy. Ó ní ọrọ̀ ajé Nàìjíríà ó jẹ́ ìtòlọ́sókè. Ṣùgbọ́n ṣeré ni. Ṣùgbọ́n ṣeré ni o. Wọ́n ṣe èèyàn prime minister in minister for petroleum tuntun. He has just appointed a new minister of petroleum. Ó ní àlè continue pẹ̀lú one forty five by need. And he said we can continue with one forty five by jala ibo. Fekun. Except we had to eat. A fekun fekun kò yanjú ìṣòro wa. We had and had to eat. We couldn't solve our problem. Now mi ò tí ì ráyè ti Nàìjíríà. I don't have time for Nigeria now. Kristẹni ni mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí. But I want to talk to Christian in Nigeria. Ìrànlọ́wọ́ Kristẹni. The help of Christian. Dálá ń pè ní Kristẹni. Who is a Christian? Kì í ṣe Paul. He's not Kì í ṣe Peter. Kì í ṣe Daniel. Ṣé Dábìdì? Ṣebí Paul Bọ́gbà ó ti di Mùsùlùmọ́. Bọ̀wọ́gà has become a Muslim. Orúkọ kọ́. It's not about name. Diagoni kan. It's not about position. Kì í ṣe oyè. It's not about chief. Kì í ṣe general overseer. It's not about general overseer. Mo dá ìjọ́lẹ̀ ìjọ tó fi kọ́là ń pè ní Kristẹni. I know about mega churches. No no no no no no. Bẹ́ẹ̀ kọ́ rárá. Kristẹni. Ó ní àwọn tó ronú padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Those who have repented genuinely from their sins. Tí a ti rà padà. They have been redeemed. Tí orúkọ wọn bẹnu ìwé ìyè. Their name is written in the book of life. Tí wọ́n ń gbé ìgbé ayé tí Christian fẹ́ kan gbé. And they are living a Christ-like life. Christian lẹni tó ní attribute Christi nínú. Christian is the somebody that have àbùdá Christi. The humanity. Uh, uh, of Christ. Tí ó ní àbùdá ìwà Kristi nínú. Kí ni Gẹ̀ẹ́sì àbùdá yẹn? That's attributes. That are the humanity attribute of Christ. Ó ní ìwà àbújá ti kristi nípa ti èèyàn. òun náà ń pè ní kristẹni. that's what we call a christian. inú wọn ni olódodo. and in them we have holiness. olóòótọ́. we have the righteous one. ìwà mímọ́. we have holiness. ìwà tó tọ́ integrity. goodness integrity. òtítọ́ inú. sincerity. láì nìkan pé méjì. without missing words. bẹ́ẹ̀ ni jẹ́ bẹ́ẹ̀ ni. and your yes is yes. bẹ́ẹ̀ kọ́ jẹ́ bẹ́ẹ̀ mọ́. and your no is no. ọ̀rọ̀ tó ń sọ lẹ́yìn. what you say behind. wọ́n lè sọ ní gbangba. you can say it publicly. ọ̀rọ̀ tó ń sọ lójú gbogbo ènìyàn. what you say publicly àṣírí ọ̀rọ̀ náà ní tukọ́ lóun ò wí bẹ́ẹ̀ mọ́. àwọn ìyẹn yìí ṣe kìrìtẹ́nì. these ones are not Christian. kìrìtẹ́nì ni ọ̀rọ̀ ẹnu wọn. àwọn kìrìtẹ́nì ni wọ́n dẹ̀ bí wọn. ó bá èrò inú wọn mu. in line with their